فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين باب بر الأم حدثنا أبو عاشم عن بهز بن حكيم عن أبيه عن جده قلت يا رسول الله من أبر قال أمك قلت من أبر قال أمك قلت من أبر قال أمك قلت من أبر قال أباك ثم الأقرب فالأقرب صلى الله عليه وسلم أدكني يدوله وباوة أبتي يتم جوا آه، سلياي لن بتي أتسم الله أسألون لا في سن أسألون لا في مبالو جيون بلو أسألون لا في جي adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah asọ́lá àti àṣẹ kọ́lọ̀mọ́sà ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn adábù islamiyya àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí ó ní lẹ́yìn ìgbà tí ọba ti mọ ọlọ́run ọba lọ́lọ́run ọba tí sì ń sin ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí yóò ní tó pé bẹ́yìn bá ti ń wu àwọn ìwà yìí yóò máa já sí ipò péyàn sí ọlọ́run ọba aláàánú torí tí wọ́n pè lẹ́sìn òun náà ni kéèyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run àti àti àṣẹ tí ànábì wa sallallahu alaihi wasallam tá bá ti pa الشيخ الإمام الحافظ بن إسماعيل البخاري nínú tírà wọn Imam al-Bukhari nínú tírà tí ọlọ́run fi àfáà yẹn ó fi di súnà nábì mú kọ́lọ̀ mọ́sà bá wá kẹwọn nínú àwọn tíra àwọn ọ̀nà ni al-adabul mufrad àdísì tí a fẹ́ kà níbẹ̀ ọ̀nà ni báàbù birril um ibi wọ́n ti ń ṣàlàyé nípa bí ìmọ̀ ṣe dáadáa sí ìyá ẹni bó ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa wọ́n jẹ́ ó yé pé kọ́dà nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run dá sílé ayé ẹni tí èèyàn máa ń kọ́kọ́ ṣe dáadáa sí jù òun náà ni ìyá yẹn lẹ́yìn ìyá òun lọ́kàn bàbá yẹn nítorí pàtàkì tí ọ wà fún ìyá tó bí ni àwọn òbí wa méjèèjì wọ́n ní ká ṣe dáadáa sí àti bàbá wa àti ìyá wa àmẹ́ni tí a ṣe dáadáa sí jùlọ òun náà nìyá wa kí ló dé tó fi rí bẹ́ẹ̀ òun náà ni pé ànábì pàṣẹ bẹ́ẹ̀ ànábì ló sì sọ fún wa bẹ́ẹ̀ ànábì ló ní ká máa ṣe bẹ́ẹ̀ wípé bàbá wa ti yá wa tó máa ń bẹ nílé ayé àwọn méjèèjì la máa ṣe dáadáa sí àmẹ́ni tá a ṣe dáadáa sí jùlọ òun náà nìyá wa àfáwà bọ̀ áṣùn wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n sọ àdíṣà náàbì fún wa wọ́n látọ̀dọ̀ bá ṣe bùn hakim látọ̀dọ̀ bàbá ẹ̀ bàbá rẹ̀ náà gbà wá látọ̀dọ̀ bàbá bàbá ẹ̀ wọ́n ní ẹni yẹn lọ́lẹ́ bá náàbì sallallahu alaihi wasallam ó ní qultu ya Rasulullah ó ní ìwọ òjíṣẹ́ ọlọ́run man abarru nínú ajiwadu a'azamu abarru èyí tó ni wọ́n pè bẹ́ẹ̀ àzọmù akibaru ní tó tóbi jù asugaru ní tó kéré jù alam hmm, ẹni tó nímà jùlọ abar ẹni tá a máa ṣe dáadáa sí jùlọ wọ́n ní ká ṣe dáadáa sí gbogbo ẹ̀dá tó wà nílé ayé àtẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ò ṣe ẹ̀sìn wa kọ́dà àwọn ẹranko tún èsè èèyàn wọ́n ní ká ṣe kíni wọ́n ní ká ṣe dáadáa sí i èèyàn fẹ́ ṣe dáadáa ẹni wá ń bèèrè lọ́wọ́ òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam wípé kásẹ̀ láfẹ́ ṣe dáadáa ta ló yẹ ká ṣe dáadáa sí jù lọ nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run man abarru qala anabi ni ummuka gina anabi kò jama gini jẹ́ ummu jama mama ẹ̀ ummuka anábì ní màmá rẹ̀ tó bí ọ tó gbé inú ikùn rẹ̀ fóṣù mẹ́sàn-án àbódíjà bó lé díẹ̀ tó fún ọ lọ́yàn màmá rẹ̀ tí máa ń wẹ̀ ọ tí máa ń tọ́jú rẹ̀ màmá rẹ̀ tí máa ń wọṣọ fún ọ tí máa ń lóògùn fún ọ màmá rẹ̀ tí máa ń gbé ọ káàkiri nígbà tó lè dárìn tí máa ń pọ̀ sẹ́yìn pé ẹlòmíràn dábọ̀ mẹ́mọ̀ Allahu akbar anábì ní òmùkà màmá rẹ̀ tó bí ọ òun ló yẹ kó ṣe dáadáa sí jùlọ òun ló ṣe dáadáa sí jùlọ kúltù mọ́ni abar mo tún wá bèèrè pé ta ló tún wá lẹ́tọ̀ọ́ sí dáadáa lẹ́yìn ìyá mi ta ló tún wá lẹ́tọ̀ọ́ sí dáadáa lẹ́yìn ìyá mi kọ́ọ̀lá òmùkà anábì ní ìyá rẹ̀ náà ló tún kù kúltù mọ́ni abarro òun tún wá bèèrè pé àníṣẹ́ ta ló yẹ kíyàn máa ṣe dáadáa sí jùlọ kọ́lá ummuka anábì ní màmá rẹ̀ náà tún ẹmẹ́lú anábì kó rẹ̀ jẹma ẹmẹ́ta kúlìtù mọ́ni lẹ́yìn mọ́ tó wá bèèrè pé àníta ló tún yẹ tún yẹ mọ̀ sí dáadáa sí lẹ́yìn màmá kọ́lá àbáka anábì ní ọ̀sẹ̀ wá kan bàbá rẹ̀ wọ́n ni nàbà wà níbi dáadáa ẹni tá a ṣe dáadáa sí ìta nàbà wà nígbà tó wà láyé ìyá lẹ́yìn náà anábì ní ọwọ́ kan bàbá rẹ̀ thumma al-aqrab lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹbí tí wọ́n súnmọ́ fal-aqrab àtàwọn ẹbí hmm, tí wọ́n tún súnmọ́ jùlọ àwọn ẹbí tó súnmọ́ àwọn ẹbí àwọn fámílì kí ló dé tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam anábì fi gbé ipò fún ìyá nítorí pé wàhálà tí ìyá ṣe wàhálà yẹn ipa owó ọ̀ka ipa owó ṣe kíní ọ̀ka ìyá tó rú ọ̀ka kí ló di di oṣù mẹ́sàn-án ìkàn rú ọ̀ka kí gbogbo tí wọ́n ti lọ tí wọ́n bá gbẹ́rù lérí wọ́n ní ó rú ẹrù yìí fún oṣù mẹ́sàn-án bó ṣe kí ó ẹrù náà fúyẹ́ tó ṣe ọmọ pé iṣẹ́ ńlá nìyí gbé báàgì tá a gbé lọ lọ́wọ́ yìí oṣù mẹ́sàn-án ló fi gbé lọ́wọ́ ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ jí ká lè gbẹ́sìn wáyé ìgbéjà máa ṣàlàyé àwọn àdìsí òun náà ni pé bẹ́yìn bá gbẹ̀sìn tí yóò bá ṣe dáadáa sí ìyá rẹ̀ ẹ̀sìn kọ́gbà o ẹ̀sìn kọ́ sí kíni ẹ̀sìn kọ́gbà o lẹ́yìn náà torí àwa tí a lẹ́sìn kámọ́ lọ́lẹ̀ sọrí burúkú lára àwọn ìyá wa tí wọ́n bá ní ká tẹ̀lé àṣẹ pé àwọn òbí wa àṣẹ ta lákọ́kọ́ tẹ̀lé jẹ wọn àṣẹ dání àṣẹ dání ọlọ́run bá ní á tẹ̀lé àṣẹ àwọn òbí wa bí ẹ̀hẹ̀ bàbá àti ìyá àṣẹ ta tẹ̀lé àṣẹ bàbá olókè bàbá bàbá wa ju ìyá wa lọ nínú àṣẹ àbí ọlọ́wọ́n bá ní fasalihatu ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn obìnrin dáadáa àwọn obìnrin àwọn obìnrin rí kọ́ọ̀nì táàtù wọn náà làwọn obìnrin tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ wọn ọlọ́wọ́n bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisa a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn ọkùnrin àwọn ni ọ̀gá fáwọn obìnrin àwọn ni ajẹ́ pé bàbá rẹ̀ ju màmá rẹ̀ lọ nínú àṣẹ tí bàbá bá ní ọyá ṣe tí màmá ní má ṣe ìwọ lọ́tẹ̀lé ọ̀tẹ̀lé ti bàbá rẹ̀ torí pé àṣẹ màmá rẹ̀ abẹ́ àṣẹ bàbá rẹ̀ lọ́wà ànámi sọ̀rọ̀ nípa àwọn obìnrin tí wọ́n wà ní Jánnà obìnrin tí wọ́n ń kírun tí wọ́n ń gbààwẹ̀ tí wọ́n ń ṣọ́ wọn wà àtọ́ àti báàlà àti wọ́n dẹ̀ ń tẹ̀lé àṣẹ ọkọ wọn àṣẹ ta ni ó múlẹ̀ nínú lẹ́sìn àṣẹ bàbá bọ̀tì bàbá lè gbàmọ̀nà lọ́dọ̀ ya gbogbo orúkọ gbàmọ̀nà kájọ wá ń fẹnu kò sí pé ń táṣe àwọn tó bá di pé ọfẹ́ ṣe dáadáa ọfẹ́ fún àwọn òbí rẹ̀ ní nǹkan ó sì fẹ́ bùn àwọn òbí rẹ̀ ní nǹkan ọfẹ́ ṣe dáadáa ọfẹ́ ti dáadáa síwájú ìwọ náà fẹ́ sí ọmọ rí ta ni wọ́n ní kó ṣe dáadáa sí òbí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àmọ́tàlá lákọ̀ọ́kọ́ ìyá rẹ̀ àbárò ìtumọ̀ ni pé ẹni tá a ṣe dáadáa sí jùlọ níta tó mọ pàtàkì ìyá òun náà ni pé ọ̀kan nínú àwọn asọ̀hábà tó àfáwọ̀ abdullahi ibn abbas radiyallahu anhu wọ́n níjọ́ kan wọ́n jòkólẹ̀ annahu atahu rajulun arákùnrin kan wá bá wọn faqala inni qataftu mura'atan arákùnrin wá ń sọ fún àfáwọ̀ ibn pé mo bá obìnrin kan sọ̀rọ̀ pé fẹ́ fáàbátí àǹtẹ̀ǹkẹ́hà ní arábìnrin ni wá kọ̀ jálẹ̀ pé òun lè fẹ́ òun arábìnrin lọ́wọ́ lè fẹ́ wákàtọ́bà hawa yìí ẹlòmí wà bá arábìnrin náà sọ̀rọ̀ fáàbátí àǹtẹ̀ǹkẹ́hà ó wọn ni arábìnrin yìí ọwá gbà fún ó sì wá ọgbà pé òun ṣe kíni òun fẹ́ ó sì nífẹ̀ẹ́ wọn wá ti fẹ́ra wọn fagirito àléhà ó ní owú ọwá gbéwù òun jowú ipe òun ò ní arábìnrin yìí fẹ́ arákùnrin ló máa fẹ́ onífà kọ̀tálì tó ha onímọ̀bá pàdé ọmọbìnrin yìí ní kọ̀rọ̀ kan ní mo ṣe paánu mo bá pa ọ̀pọ̀ ọmọ arábìnrin yẹn fàálì mi tàwùbà ní sọ fún àfáàbùnà àbáṣe pé ìjẹ́ ọlọ́run ọba àlá o lè gba ni pé ìjẹ́ ìyá rẹ̀ ń bẹ láyé kọ́lá ó ní ìyá àwọn ti kú ìyá àwọn òṣìlá yé má kọ́ọ̀lá túbù ila Allah azza wa jal ó ní máa lọ lè túbá lọ́dọ̀ ọlọ́run kò sí ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ọba aláwò lè fèrè ẹ̀jìyàn máa lè túbá lọ́dọ̀ ọlọ́run wa taqarrabu ilayhi mastata'at gbogbo tó bá wù láti máa fi súnmọ́ ọlọ́run ọba máa alitu ibn abbas ọ̀kan nínú àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ afọ́wà ibn abbas àtọ́ ibn yasar ni ó ní òun wà lọ lè bi àbá ibn abbas ìgbà tí ẹni yẹn lọ tán lima sa'alta wa hayati ummihi oni kin lo de do fin béèrè nípa pé ya se ya re bela ya bi ya re osilaye eyan lohun pa yan eh o wa béèrè pé se ya re belaye àbí kò silaye wa qala inni la a'lamu amalan aqraba ila Allah azza téèyàn lè fi súnmọ́ Ọlọ́run ọba jù lọ nínú àwọn dáadáa téèyàn máa ń ṣe ilé ayé tó tó pé èèyàn ṣe dáadáa sí ìyá tó bíyàn àwọn náà mú àgbọ́yé wọ́n mú jáde látara kíni látara hadisi tí Ànábì sọ ni pé àwọn bá kàn máa lè ṣe dáadáa sí ìyá ẹ̀ nítorí pé ìmọ̀ dáadáa sí ìyá ní máa ń ṣokùnfà yọ́nú Ọlọ́run yìí sì máa ń ṣokùnfà àforíjìn Ọlọ́run nígbà tó ní òṣìyà rẹ̀ láyé tọ́ wọ́n lọ lè ṣe iṣẹ́ dáadáa bí ìtọ́bá lè ṣe wọ́n ní torí tóhun fi sọ mọ́ ẹ̀fún ni pé míyàn bá ṣe dáadáa sí yáyàn ọlọ́run sì mọ̀ fèrè jìyàn míyàn bá ṣe dáadáa sí yáyàn ọlọ́run bá aláwọ̀ sì mọ̀ sínú àrísìkí fún yàn míyàn bá ṣe dáadáa sí yáyàn ọlọ́run bá aláwọ̀ sì mọ̀ gbé ó ní èmi bó ṣe wà yìí ọmọ dáadáa ní mí fún yà mí mo máa ṣe dáadáa sí yà mí o tí wọ́n ti dàgbà torí pé ọlọ́run ọba òṣèmí ní ọmọkọ́mọ ọlọ́run òṣèṣẹ́ mi lólórí burúkú ọmọ jàbára ọmọ tí jẹ́yàn pa ṣẹkíyà ọmọ lórí burúkú tọ́rọ rẹ̀ ọmọ dàrú ọlọ́run òṣèmí bẹ́ẹ̀ nítorí pé etí máa jọ́rọ̀ yìí orí bẹ́ẹ̀ òun ni kí èèyàn máa ṣàbúrú sí ìyá yẹn ọlọ́run ti wá dá ìmí pé dáadáa lè mí máa sí ìyá àti tèmi ànábì yìí sáńgbà tó wà ní eré ìtẹ́ òpó ńlò ìlọ́sọ̀rọ̀ yẹn jáde lẹ́nu nídìí bẹ́ẹ̀ gbogbo àwa tí a ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn àgbàlagbà náà táwọn òbí wa tí wọ́n wà láyé a máa sí ya wa a máa ṣe dáadáa sí bàbá wa a máa ṣe dáadáa sáwọn ẹbí wa tó di mẹ́ta dáná bí ká mẹ́ẹ̀ àwọn ẹbí tó súnmọ́ àtàwọn ẹbí tó jìnà àmọ́ ta láti sí jùlọ ìyá tó bí wa lẹ́yìn náà bàbá wa lẹ́yìn náà àwọn ẹbí ẹbí lóhun ní bùkátà sí 10,000 naira rí ìyá rẹ̀ lóhun ní bùkátà sí 10,000 naira ta ló kó fún dọ́wọ́n kò fẹ́ súnmọ́lọ́ ta ló kó fún màmá rẹ̀ ni màmá rẹ̀ gbọ́dọ̀ ma sọ́fà <laughs> kẹ́bì kan ma wá gbó lọ́wẹ̀ wọ́n sọ fáwọn ẹbí tó bá sì kó bá ti tó ìbà <laughs> gbogbo ẹni tí màmá rẹ̀ bá ti donú sí ọlọ́run ọba alọ́ọ̀mọ fẹ́ràn ẹ̀ gbogbo ẹni tí ìyá rẹ̀ bá ti ń banújẹ́ lélẹ́rí tí ń sunkún lélẹ́rí ọlọ́run ọba alọ́ọ̀mọ bínú sí ẹ mú dání gbogbo ẹni tí ìyá yín wà láyé opportunity ńlá òun náà lẹ́ni ẹ̀ ẹ máa fún wọn lówó ẹ máa rògùn fún wọn ẹ máa rásọ fún wọn ẹ máa sẹ́ndì káàdì sí wọn ẹ máa ẹ máa sọ̀rọ̀ tó dáa sí wọn ẹ máa bù wọn lẹ́bùn ẹ máa béèrè pé kí ni wọ́n fẹ́ ẹ máa tún fi tán gbé ẹ máa tún ṣe bẹ́ẹ̀ bá lọlé bó ṣe dàgbà tó náà ní kó kó aṣọ mọ̀mọ́ rẹ̀ sínú tọ́lẹ̀ tí kò sí kíní kọ fọ́kọ́ mọ́ wọ́n bá múnádé kọ lọ kò sí tó lè fọ̀ nínú gbogbo aṣọ ìyá ẹ̀ torí gbogbo aṣọ tiẹ̀ náà lọ́fọ́ gbàtọ̀ wà kékeré kò sí ní tí wọ́n bá di kàráǹgídá tán wọ́n bá dé pé màmá ò lè dájẹ́ wọn mọ́ ìwọ àtọ́ láàrin àtikò rẹ náà ló gbé òkèlè tọ́mọ fi sínú ọbẹ̀ tọ́mọ fi bọ̀yá ìlẹ́nu ọmọ lògùn fún láàárọ̀ ọmọ lògùn lọ́sàn ọmọ lògùn fún láàárọ̀ tọ́ọ̀bá aráyọ̀ ọgbọ̀ ọmọ ọ̀dọ̀ fún nígbà míì máa ń débi pé ìyá dàgbà sí ọ̀lọ́dọ̀ ìyá ò ní lè ṣe kíni ìyá ò ní lè dáyà gbé má ìwọlọ́mọ fà á lọ tọ́lẹ̀ nígbà míì gan ìyá lè dàgbà kọ́mọ lè dá tábà má ìwọlọ́mọ tábà fún ojú ìyá lè fọ́ ìwọlọ́mọ mú káàkiri ìdí wọn ń pè ní dáadáa ní ẹ̀jẹ̀ wọn gbogbo tí ó jẹ́ káyọ̀ rọrùn fún òun wọn ń pè oye lẹ́kítọ̀ àwọn àfáà súnà ni o kì í sáwọn àfún bídíà o ó kò síbẹ̀ rẹpẹtẹ tí ìyàwó ma jẹ́ ọmọ jígbọ́rọ̀ lọ bí àrẹ bá ń kọ́ka kú ọmọ ṣẹlá ilẹ̀ ilẹ̀ láwọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó nígbà tó bá bò ó sílẹ̀ tó bá bò ó mọ́lẹ̀ kó tó sinmi ó nígbà tó bá bò ó mọ́lẹ̀ báyìí kó tó sinmi ó sinmi díẹ̀ náà tún ní ó tún bẹ̀rẹ̀ àdúrà àti sàrà sàrà tó bá súnà mu títí tẹ́mi tiẹ̀ náà fi bọ́ ni ẹ̀sìn ọlọ́ gbogbo ẹni tí máa ń jájú máa yẹ á padà olórí burúkú ni o gbogbo ẹni tí ń bù yá ẹ̀ ọ̀daràn ni o gbogbo ẹni tí màmá rẹ̀ ránṣẹ́ tó lọ́wọ́ jẹ́ ló dòkólẹ̀ tí ìyá rẹ̀ ń pọnmi ẹni mi dòkólẹ̀ ìyá rẹ̀ ó sì máa rú báàfù ìyá rẹ̀ ọmọ pọnmi yóò sì máa wòye ẹran tó lóun kàwé tó lóun bísì gbogbo èèyàn tí ọba ti lè rí yọnu ìyá ẹ̀ yóò rí yọnu ọlọ́run ẹni bá rí bínú ìyá ẹ̀ yóò rí bínú ọlọ́run nítorí pé ìyá yẹn ṣe wàhálà púpọ̀ wàhálà yẹn pọ̀ débi pé kò sí dáadáa tó lè ṣe tó lè fi san abẹ́rẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí màmá wà wà lẹ́yìn ọlọ́mọdé afẹsẹ̀ kọ́ mọ́jà afẹnu kọ́ mọ́jà afọwọ́ kọ́ mọ́jà afojú kọ́ ee gbogbo nǹkan lẹ́yìn lè fi kọ́ wájú òbí yàn wọ́n látàkùn láwọn máa òf sí ọ̀ lásán kí ni ó pòṣe lásán èyí ó sì dolórí ibú ó ṣe sùúrù fún wọn especially tí wọ́n ti dàgbà wọ́n mọ̀ sí bí ọmọ èké owó ti wá mọ̀ pé ó ti gbaṣẹ́ ọ wá ní gbé ìyá rẹ̀ ò ní gbé léyàwó rẹ̀ lọ́wọ́ bí ìjà bá ń ṣẹlẹ̀ láàrin ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ ò ní máa bá ò ní máa bá ìyá rẹ̀ wí lójú ìyàwó ẹ̀ ọ lè báyà ní pé ìyá èyí tẹ́ ṣe ó kúrò ẹ̀ka tó bá ilẹ̀ ìbáṣẹ ọlọ́run ọba fún yín láti bọ̀ tán dáadáa bó ní ogun yẹn ti tán provision yín kọ́ tó bá ti sòdodo rọ̀ fún ìyá tán ó wà fi dáadáa sí kí ó tún fi ló fi parí ẹ̀ ìyàwó padà wá pé ìyàwó rẹ̀ pé má bínú tí mo ṣe lẹ́ẹ̀kan lọ́ba parí ẹ̀ ó ti gbọ́dọ̀ ṣàbòsí fún ìyàwó rẹ̀ náà ọlọ́run níjà fẹnu kọ́ ọ ànífẹsẹ̀ kọ́ ọ ànífẹrí kọ́ ọ ànífẹtí kọ́ gbogbo nǹkan tí ìmọ̀má rẹ̀ bá rí lára ẹ̀ta inú ẹ̀ bá ti bàjẹ́ wàhálà ti dé automatically nǹkan kan máa dàrú fún ọ yọ gbogbo ata ti sàbúrú àwọn òbí wa tí wọ́n ti lọ kílógún tàà ṣẹ̀báyìn àtúbá àmà wá sí dáadáa sí wọn ọlọ́run máa fi pa ègún burúkú yẹn rẹ́ léríyàn ọmọ sàdúwà fún lóru ọmọ sàdúwà fún lọ́sàn ọmọ sí sàárà nítorí ẹ̀ látara bẹ́ẹ̀ ẹ̀ǹkú dáadáa ló ń sìn yẹn àwọn ẹbí ìyá yẹn ọmọ lọ lè wò wọn ọmọ sí dáadáa sáwọn ẹbí ìyá yẹn gbogbo tó ń sìn yẹn nígbà tó ń sìn dáadáa sí ìyá yẹn náà ọlọ́run wa fèrè jìn wọn náà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́n sọ wá lórí rẹ̀ subhanakallahumma wa bihamdika والسلام عليكم ورحمة الله وبركاته